安德。 nínú àánú ọlọ́run nínú orí ọlọ́run nínú òkè ọlọ́run nígbà tó bá wà lórí mi kan ẹgbẹ́ ọlọ́run àpàṣẹ pé ẹsẹ̀ lé ẹ má ṣe lé ó sì máa tẹ̀lé à kì í ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe é bẹ́ẹ̀ fún. bẹ́ẹ̀ náà ni kọ́jọ́ pé wọ́n yóò plan bíi. Basili kéwì ọ̀rọ̀ ọ̀rọ̀ ju èlò ìgbà tó gbà kílẹ̀ tó sọ fún ọmọ ọ̀sùn wọn gbà tiẹ̀ kama kó wọn di ẹrú la kẹtẹlẹ. yóò tó kọ́ntínú ni tẹ́ndẹ́sì kọ́tọ́ kọ́ntínú wà bẹ́ẹ̀ torí àtijọ́ pé káàbò káàbò yẹ láti nínú tó gbọ́ ọ̀gbà dáadáa ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kéde nu rẹ kú èmi ò ń retí àwọn tí ẹ jalè kó tó wá máa describe gbogbo ní ẹ ti jalè àwọn aláàbí ọ̀kan ń bẹ táwọn náà fẹ́ ìjà tí mo ti mọ̀ tí mo ti mọ̀ làbá yọ nígbà tí ọba wa sọ ọ̀rọ̀ lónìí ibẹ̀ ni wọ́n ti gbé lẹ̀sẹ̀ ẹ̀ ẹ̀ òkè àwọn ẹ̀ àwọn ẹ̀ ti ti àná báyìí. kéèyàn mọ́mọ́ ń pa abúlé lọ́jà ìlú pé kéèyàn wá mọ̀ pé ẹ̀tọ́ tó lò bẹ́ẹ̀ fẹ́ẹ́ ní ara wọn sí. kéèyàn mọ́mọ́ ń pa abúlé lọ́jà ìlú. tọ́ba mọ̀ ń pa rẹ̀ á ti àwọn ọmọ ìlú kó lè ṣe tẹ̀lé rẹ̀ wọn kẹ wá sọ pé kẹ mọ sọ gbọ àwọn olùkún pé láti bẹ̀ ni ó ti máa géèmì ni ó ti máa dà géèmì wọn fẹ́ tó tọ́ ṣùgbọ́n tí yóò lùz pẹ̀lú ìjọ́jú àwọn tí yẹn bá sọ̀rọ̀ yọ pọ̀ kọ́nọ̀kọ́ sànù wa. tí àyè tó bá ti bá àwọn nǹkan tá a wàhálà tí ọmọ ṣẹlẹ̀ ní àwùjọ kò ní ṣe kó ojú ẹ̀ lọ́dọ̀ dà wọ́n ló gbé ikú ọmọ lọ́rẹ́ kẹrẹ̀kẹ́ ni bẹ́ẹ̀ ni mo ti mọ rẹ̀ wọ́n bóyá ni àwọn èèyàn ti ń kú nàìjíríà lónìí tí wọn bá dé tẹkì dáta wọn lè tẹkì dáta àgbègbè kan tí wọn máa wà multiply rẹ nílùú Saudi Arabia tọ tí wọn bá gbọ́ kó gbé èèyàn sí láì gba permit olùyọ pẹ̀lẹ́ wọn dọdọ lọ o sì lè bímọ ẹlẹ bọba jábọ ju rẹ gan ti o gbé ẹ lọsùn náà gbé lọ sí èmi wọn wá kó ìyá lọsùn kan bẹ́ẹ̀ ní ìyá àbí ọgbẹ ọgbẹ kíkan bẹ́ẹ̀ ní lórí òtí sàdúrétì bá sàdúrétì lórí òtí gbọ́dọ̀ lórí ẹ̀rọ ọ̀dún tí ọ̀bá rí bá sàdúrétì lórí ọ̀dún àtòjú èsì ti bá sàdúrétì ti lọ kọ́dún mi là ń lọ́wọ́ yìí. wọ́n lọ sí mọ́tò ẹ̀ wọlé ní ti jẹ́ ìlú lé lórí yẹn tí ẹ mọ̀ bí ìbátan dáàbòbò ìbí kó dáàbòbò kó dàbọ̀ wá sí fún ọ àtọ́sítítù tó bímọ sí ní ìwé ìlú ti gbà lọ lókà gọọmenti tí ọlọ́run lọ tí wọ́n fi wá yíjú sàtífíkẹ́tì wọ́n lọ́sẹ̀ wà lọ́gbà sàtífíkẹ́tì lókà gọọmenti lẹ́yìn oṣù mẹ́ta. nígbà wọn mọ tí wọ́n ṣe tí ẹ mọ̀ kí ìdáàbòbò ló jẹ́ sáwọn àbáyé yẹn ti bẹ́ẹ̀ nù òṣèlú látọ́jú káwù láti ń ka sẹ́ńsọ̀sì òṣèlú ẹ lọ àwọn àdúgbò ní nọ́ọ̀tì báyìí tẹ́yìn ló kúrú báyìí kò tó yẹn ní mẹ́fà yẹn tó ṣe àná ìlú ìlú ìbàdàn lọ́nà ọ̀kọ́ sànù wa àfẹ́mọ́dá pọ̀ ní o tá a fi dúró báyìí ní nàìjíríà tẹ́yìn ló kúrú dáa ṣebí ibi tí ẹ ṣebí ibi tí ẹ pè láàrin gbogbo ìlú ìrè tọ́lá àwọn gbogbo lọ́yẹ kí yọ̀ pọ̀ sí jù eléyìí ò tó Ìbàdàn dáná wá lóde ẹ̀dọ́ yọ̀ sí i. ṣùgbọ́n bí wọ́n ti pe àlùmíṣẹ̀ ni lórí sẹ́ńsọ̀sì abosí ti pọ̀ jù kọ́lọ̀kọ́lọ̀ wa. ikú ọmọ ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì tẹ́ẹ̀ ní mo ti fà á tí ò ní ní òṣùwọ̀n bẹ́ẹ̀ náà ni ìparẹ́ ni olè jíjà fífẹ́wọ́ jìbìtì zina ṣíṣe owó èlé. yọ ọmọ lọ rẹpẹtẹ ní jíjẹ dúkìá àwọn èèyàn lọ́nà àbòsí. wọ́n mọ tẹ̀jẹ́ ilé ẹ̀wọ́n ṣe gùn án lọ́nà àbàjẹ́ nígbà tí ọba ti sí ìdáàbòbò fún àwọn kan yìí. lè gbé gbogbo tí yìí ń ṣe ń gbìyànjú ọ ń gbìyànjú tí ó sì láti gbà tí a ti express àwọn olóṣèlú àti ìyẹn tó ṣe lórí rè níbi ìgbìyànjú pé káwọn ọmọ ẹ̀dá yìí ṣùgbọ́n ẹnu ẹyọ pọpọmọ náà nù àtẹ́bíyàtò sàfihàn sound education tọ́jú pé yọ̀jẹ̀ múra lọ́jẹ̀ ti wà tí wọ́n fi máa lọ kéèké náà lórí ẹ̀ ló fi máa dìde tí wọ́n dojú ìnáwó pọ̀ yẹn torí pé ìṣe lọ ní yunifásitì kò ṣe é kó owó tẹ́ ń ná lórí tíátà olùdó tẹ́ ń ná lórí islamic studies lọ. àwọn ẹ̀rọ tuntun máa ṣe practice ní owó ọmọ ẹgbẹ́ àbí fẹ́ẹ́ pátá nìkan ní ọ̀sẹ̀ fún òtún mọ́ èsì tí wọ́n ní wọ́n tó ẹ̀ sáré kó ju ibà ẹ̀ láti ọdún àdúgbò. yunifásitì àgbàdo àbẹ̀yẹ ṣe tó gbìyànjú sí ọ sọ pé ẹnì kan wà fún ọ obìnrin òfin kan kọ́ gbáyà rẹ̀ yóò sì wọ pátá ọkùnrin òun lè wọ pátá nìkan láwọn eré mi kílẹ̀ mi ti lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ìgbà wọn. dẹ́ kò sí kò sínú kòríkúlọ̀mù yunifásitì pé ẹ̀kọ́ ọmọ yìí wà ní ibi tí ọba jáde ẹ̀kọ́ ní tí ó kù sórí lásán ìnìkan ni ọba jẹ́ mẹ́tìsì ní kọ́mù dáadáa lọ́wọ́ jẹ́ nọ́ọ̀sì ní kọ́mù dáadáa lọ́wọ́ jẹ́ àtìmẹ́ ní kọ́mù dáadáa jẹ́ kọ́mù kọ́mọ̀ dáadáa èyí tó wáyé kẹ́ ẹ̀kọ́ ní economics tí o sì ní máa jáde nígbà bá jáde tán àbí òní máa wà fún tó bá jáde tán kò sí ìrìn òkú lọ kò sí kóòtù kankan fún. sọ àwọn ẹ wọ́n dẹ̀ ná billions of naira billions of naira lọ́dọọdún bọ́jẹ̀tì ni ẹ̀mí lọ́wọ́ ti fẹ́ ṣe project ẹ̀ ṣe kú ìṣòwò sí yọ̀ọ̀dọ̀ náà nígbà tó kó owó nǹkan náà lórí àwọn ọmọ nílùú ìlú tí wọ́n máa ń di wà ní. nígbà tó wà sínú curriculum àfi ní primary school secondary school èyí nǹkan náà wọ́n ti tọ́wọ̀ ní eh, kílẹ̀tìpé ministry of education wọn bá bí wọn ti fẹ́ kẹ́ ẹ̀kọ́ wọn ọdún yẹn ti kó tó fi àlọ́ ṣùgbọ́n kí ló ṣe ní yunifásitì kí ló ṣe college of education. sọtẹ́ bá ń náwó lórí igbó làwọn èèyàn ṣe ní kówó jẹ nítorí ń tì wọ́n ẹ̀mí wọn ti ń tì wọ́n lọ kówó jẹ tí wọ́n náwó lórí igbó ló ṣe dáa wíwà ní àti gbà lùbí ojú kan náà ni àwọn yẹn tẹ̀ gbọ́n sí ni sáwọn yẹn tẹ̀ ṣáàbù tó máa kówó jẹ ọlọ́run náà máa rú bí ọmọ gbọ́dọ̀ yá torí kọ̀ǹpútà nẹ́ẹ̀tì ó ti wá dé ojú tiẹ̀ bí wọ́n bá ń dá wọn náírà lórí tó sáwọn ìjà lórí mílíọ̀nù ọ̀gbìn sòkòlò kó bá tún ìlú wa sí o. adúló lórí àtìsà lẹ́nu ọ̀sọ́rọ̀ náà àlè ọ̀sọ́rọ̀ tó sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín adára ẹ̀jẹ̀ pátá gbogbo yín ọlọ́run sì yóò yẹ dára ẹ̀ sí. kọ́lọ̀ kó kó wa yẹ lọ́rẹ̀ kìí àmọ́ ó yẹ ìmọ̀ àbáṣe lórí ìlú pírẹsidẹ́ǹtì ní gọ́ọ̀nà ni àbí sàdá sàdókòso nìkan àbí nu ẹgbẹ́ kẹjọ sí náà ni anájọ sálọ́lá àjọsán sọ pé adára jẹ̀dẹ̀ yìí náà ọlọ́wọ́ sì fi yíyé rẹ̀ bàtìlá rẹ̀ jẹ̀ yìí sí. nínú sọ́yìn kò bá rí látọ̀dọ̀ máàkì ọmọ yasa ó ní sẹ́ni ìtùnú ẹ̀mí yasa lọ́wọ́ àjọsán náà. ما من عبد استرعاه الله رعية فلم يتركها بنصيحة إلا أن يجد رائحة الجنة قل إن شاء الله صلى الله عليه وسلم أصيبي وسيا وسيا الله كان tí ọlọ́ọ̀bá àlejò ọlá tí ó kó ìgbàgbọ́sí lọ́dọ̀ kọjá pé àwọn nǹkan tí wọ́n mọ ọmọ tó lè rí ọmọ ni o ajá ni o mọ̀lẹ́bí ni o àdúgbò ni o òṣèlú náà ni o. Fàlàǹgà ọdún wa bí nà sí àti kì í wá sọ̀rọ̀ òdodo tí wọ́n fi ṣe nà sí àtúnwọ̀n nà sí àdáyé ọ̀rọ̀ tí òmìnira ọdún ọ̀rọ̀ tí òmìnira ọdún àwọn olóṣèlú kẹ́ ń ṣòṣèlú gan wọ́n máa tọ́ sọ fún yín ibi ìrọ́lọ́dún ṣèlú kèésì kò sì rí bẹ́ẹ̀ ìrọ̀ ní àwọn aláṣọ́jọ́ lọ. èèyàn fẹ́ wọlé di àwọn àgbẹ̀bí ọlọ́ ọfẹ́ náà tọ́jú àwọn èèyàn ó sì á jẹ́ fifteen minutes pàdánù ló ti sọ ọdẹ ìdíbà ọlọ́dúnkù wẹ̀fọ̀ àbáwọn sọ́sìpẹ́tì ìdíbà ọlọ́dúnkù wẹ̀fọ̀ tọ́ba ti bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ láàrin fifteen minutes ó lè di britain ní gbogbo bá sọ̀kọ́ tẹ̀ fún ọlọ́dà pẹ̀lú sọ̀tà ńgbà wọn ńgbà wọn rẹ̀ yẹn ṣé wà gbogbo lè ra àtàkà pẹ̀lú gbogbo ìpínlẹ̀ jẹ́ láti fi bẹ̀rẹ̀ kékeré tó kò sí tọ́jọ́ wọn ní lójú ẹsẹ̀ ní ó wùdú ọ̀pọ̀ lórí òye rẹ̀ o ti parọ́ fún odidi àwọn tí wọ́n ṣe mùsùlùmí nù àdánù lọ́dọ̀ dáná ìlú ọ̀dọ̀ wa ti kọ̀ǹfíìsì àwọn ọ̀dọ̀ wa ti kọ̀ǹfíìsì àwọn ní pálámẹ́ǹtì ìgbà wo lọ́wọ́ bẹ́ẹ̀ fọ́ tó fi sọ yẹ wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní kó gbùdọ̀ gbogbo alẹ́ la fún gbọ́ngbà náà sọ àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ sọ̀sẹ̀ lù kí èso sèlú rọ àwọn irọ́ wa ti pààrọ̀ àwọn àna ọlọ́dún yóò ṣe é. àdìgbò sọ̀rọ̀ láàrin sáà ní iye owó ṣe ju ẹrú tọ́lọ́ bá kó àwọn ẹ̀kẹ́ sí lábẹ́ tí ọ̀ma sọ̀rọ̀ lójú wọn. ìlà àbàmìjẹ́ ti rọ ìkàtà ìjẹ́nà ìlú ẹni bẹ́ẹ̀ kò ní yíyí kò ní gbòòrò àdínà rà kò ní gbòòrò àdínà rà. nínú sọ̀rọ̀ Muslim láfiwé tó wá bẹ òtí ọlọ́run sọlọ́lá àjọṣà sọ pé máa mi ní abdi yẹsẹ̀rẹ̀ẹ́ ìlànà ìyẹtẹ́n yẹmútu yọmú yẹmútu ọwọ́ bá ṣúlẹ̀rọ̀ ìyẹtẹ́ ìlà àkọlọ́láwárì ìlẹ̀nà. àníjọ sọlọ́lá àjọṣà sọ pé kò sí ẹnì kan tọ́lọ́ ó kó àwọn èèyàn kẹsí lábẹ́ òní ọmọ darí wọn tí ọ̀wà kú níjọ́ tó kú tọ́jẹ́ pé alábòsí lọ́jẹ́ ó ti fi dúdú pé gbogbo fún wọn àwọn ọjọ́ ìbẹ́ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú wọn ìlà àbàmọ̀lá wà lẹ́yìn ìjànà àníkọ́sá àgbàgbọ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe àjẹ́ náà kúrò níbò á ah, ọlọ́run sànú wa ọ̀ tàtọ̀ yìí pé tí ẹ bá tọ̀ sí di òṣèlú ẹ kọ́kọ́ ọ̀nà tí wọ́n ṣẹ̀gbọ́n owó ọkùnrin ọkùnrin táwa ní abẹ́bí jẹ́ mínísítà yìí lọ́wọ́ àná àmọ́rí mẹ́lákùú àti mẹ́ńṣẹ̀ rẹ̀ àbáfẹ́ ti jẹ gọ́ọ̀nà àbáfẹ́ ti jẹ pírẹ́sidẹ́ntì. nígbà tí mo parí òfin láti dìbò Buhari mo sọ̀rọ̀ lọ́jà wa ó fún mi kó oṣù lórí sẹ́ẹ̀tì mi. torí pé ìka ìkalára lè yẹn fi sọ pẹ̀lú yẹn ti wo tó ti lọ àti ti àìsàn. inú ni mo sọ bẹ̀rẹ̀ pé Buhari dáa ju kọ́tọ̀ kó nǹkan mú nàìjíríà alùpàdàmọ́ kọ́nàmọ́ lọ́wọ́ sí. pẹ̀lú bí a ṣe rú yẹ̀ rú yẹ̀ rú yẹ̀ kó tó ní bá a dìbò sẹ́ ọjà kó wá jẹ́ kó nu yọ àwọn tó fẹ́ mú nàìjíríà lọ. ẹ̀mí bẹ́ẹ̀ bá ti dá pọ̀ inú kí wọ́n wá wò ní òsè ní débẹ̀ àdúgbò débẹ̀ làwọn wá dúró sẹ́yìn ní ilé tiẹ̀. àti kó ní olú bàjẹ́ pẹ̀lú wọn. nígbà na sọ́jọ́ náà lórí sẹ́fẹ́ kí ayé bọ̀dá ọlọ́sọjọ́ kọ́ bàjẹ́ ni kí ayé bàbá mi lọ́wọ́ bàjẹ́ ka àwọn ìwọ ọmọ sẹ́fẹ́ ká yé wọ́n bàjẹ́ pẹ̀lú tí ó wù kẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba pẹ̀lú òbí bí nàìjíríà ṣe à ọlọ́run kọ́ yẹ súnmọ́ díẹ̀ ní ti ń ṣe ní ìsìn tí ń ṣèṣe wípé òun lọ́gà ńgbà ọba dájú tiẹ̀ ní ọba ṣe láwọn àṣì assessment tiẹ̀ gan kí ni bẹ́ẹ̀ nù tiẹ̀ lọ́wọ́ ẹ̀sìn gan ọlọ́nkọ́ sànú wa o àgbélé yẹn lu òfin ẹ̀ tó bá ṣe tọ́ ẹ̀ bá ṣe tọ́ sọ̀ sí náà lásọ̀rọ̀ rẹ̀ bí bá ti wà lójú ẹ̀ lọ hmm, kò tí ì lágbẹ̀tẹ̀lé o ọlọ́dún gbogbo wọn máa ṣe eré o olùlà àánú gbádùn ara wa o. bẹ́ẹ̀ náà ni a ti ka àdìsí àtàrà máa ń dúró sábúrà fún aláàbò tó wà ní sọ ìlú káyà tó sì lè gbé àdìsí àtàrà náà láì ní ẹ ọgbọ́dọ̀ béèrè tó ń gbé ọsọ lórí o. tọ́ba jẹ́ kó o lè béèrè tí ẹ sì fi ọsọ lórí ọlọ́wọ́n dà kò ní tí ọ̀lẹ́yìn ṣùgbọ́n tó ẹ máa wòye ni ẹ máa máa tì ọ́ ọlọ́wọ́n lọ́wọ́ lórí ẹ̀ àwọn ìwà máa ń tẹ̀ ní ọ̀nà sọ̀rọ̀ ìdúgbò láti wá sí pẹ̀lú òṣèlú tí wọ́n sì tọ́wọ́ bá bọ́ ọ̀tá ní òkè wà á pè ọ́. èsì rẹ̀ sí ń kúwà jẹ máa ń lọ nítorí interest tó ní sóṣèlú máa ń lọ pẹ̀lú bá ọmọ àtàn wá pé àbí bá ọmọ sọ fún wa sọ òdodo tó kọ́ bẹ́ẹ̀ fún Islam lọ bẹ́ẹ̀ fún Islam lọ ọlọ́run ní rẹ̀ sí rẹ̀ lọ. ṣùgbọ́n àkójọpọ̀ àwọn mùsùlùmí kan organizations ní community kan ní tí wọ́n bá mọ̀ sùsù gbà ẹjẹ́ hajjib support lágbájá káṣí mobilize àwọn muslim lórí ẹ̀ tọ́ba jẹ́ pé based on that gbogbo wa lọ so ọlọ́run ọlọ́run àwọn ọmọ wọ̀ sùsù gbà pẹ̀lú akínyẹ́tọ́ náà fún yìí ìyàtọ̀ tó fún yìí lọ́dún òṣèlú káṣí mobilize àwọn muslim. proud state àbí proud nation wípé to wọ́n support me irú ẹni ti ń lọ ó bí progress máa jábọ̀ bá wọn sórí o ibi o eléyìí lọ́gbà ẹ̀ o àwọn àbájá o kí la lè ṣe ṣe o kí ni ìsìláàmù mi o káàkiri kọlu ọgbà ọlọ́run. ìyẹn ní ọ̀wá ní kùmọ̀ tọ́ba fẹ́ yíwọ́ máa sàrà òṣèlú ọmúra rẹ̀ láàbùkù mú ìjọba fẹ́ àtọ̀nù ní kéde àbùkù mú. tóòlù ọ̀sẹ̀ ìjọba táwọn jẹ́ báwọn olùdó àlẹ́ ẹ̀ máa tọ̀dúró rẹ̀ wà á dọ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ aago à ó ti yà nínú ìgbìmọ̀ olùráyè olùbáráyè. ìyún ò ní òṣèlú tí ó ní tùmọ̀ àdìsá tí wọ́n wọ́n sí ni níwọ̀n abala àrọ̀ asọ́ ànífẹ́fẹ́ lójú. òun náà ni èèyàn kẹtí àlejò ọmọkùnrin sàṣọ́lá tọ́jú ẹ̀mí kọ́ lọ́ọ́ bá sàkà wọ́n láàyè. ṣùgbọ́n ní tó ti ń gba àwọn èèyàn ń gùn lẹ́nu àwọn kan ń gùn lẹ́nu ṣàkàdá àjọṣà ni wọ́n bá wà lóyò ẹ má bìbí eléyìí láti mọ̀ lọ́wọ́ àkùdé rẹ̀ lọ́dà rẹ̀ dàṣàlá pé àkàǹdìlẹ̀ oníṣàkàbà òkun tó jẹ́ tó jẹ́ ìmọ̀ èso kókó gbogbo èdè pẹ̀lú àwọn ìtẹ́jọ́ pàpọ̀ ọwọ́ àti ìwé ìtàwọn ẹ̀kún lè lè lè gbogbo. ṣe náà wọn yẹ fún un ànábi ọ̀sán lára rẹ̀ ọ̀sán sí. owó mùsùlùmí gbogbo ẹ̀ àtẹ̀tò kó ní ẹ̀pọ̀ jókòó lé rẹ̀ ká má lọ sẹ́ ọwọ́ àwọn ẹ̀wọ̀n àmì ìbọn bẹ́ẹ̀ jókòó lé rẹ̀ gbogbo àwọn èdè yìí wà wọ́n lé. ẹ̀bùn tí ẹ láwọn fún nígbà tá a bá ti wà tá a bá ti wà lórí public post. kódà mo sọ̀rọ̀ àwọn teachers lọ́dọ̀ mi àwọn òbí lẹ́nu ẹ̀sọ́ pé ẹ̀ gbà ẹ̀ lọ ẹ̀kẹ́ sùkúl lẹ́nu lẹ́nu. kí ló fà á? òun náà ti nígbà tó bá kọ́ ọmọ táàtì wọ́n jẹ́ pé ayé. bàbá àwọn méjì ń bọ̀ lẹ́nu àbíyá àwọn àwọn obìnrin sábà máa ń ṣe mínísítà ìmọ̀ ìbùdó ẹ̀gbà tọmọ rẹ̀ bá pé ìlú kọ́ńtà tó pé ìlú sẹ́kọ́ńtà ó polisi ọkọ̀ọ̀rùn ṣe pé ah, ọmọ ọmọ àwọn ẹ̀sìn dá o yóò wá polisi àkọ̀ọ̀rùn ṣe lórí pé àwọn ìgbọ́dọ̀ paasi nínú paasi ó lè jẹ́ pé kọ́ńtà tí ọ̀wé ẹ̀kọ́tà rẹ̀ ti sí gbogbo ọkọ̀ mọ̀wé yẹn mọ̀ àwọn méjì náà wọ̀ kọ́ńtà tí ó sì lójú yóò sì gbọ́ àwọn sáláàrì lẹ́yìn yóò fi lórí pípọ̀ gbogbo àwọn olùdàdà. ṣé yorùbá àti ilé yìí àwọn èèyàn ẹ̀kọ́ tí Islam kọ́ ẹ̀kọ́ tó yẹ kóró ní dábàlẹ̀ lò yóò jẹ́ kí ayé wọ́n kúrò kọ́dà ọkọ̀ wà lórí gọ́ọ̀nọ́ṣìp àbí kánsẹ́lọ̀ àbí mínísítà àbí kọmíṣánná.

onígbò ní bàbá Ọbásanjọ́ ti wà jẹ president kó ló ń fẹ́ sí láìpẹ́ kó sì invite gbogbo gọ́ọ̀nà kó wá fẹ́ tó wà láyé gbogbo lọ́bẹ̀ ọ̀rọ̀ báyọ̀ ti nìyẹn pé bolo ti òun sì wà níbẹ̀ tó ń lẹ tó sọ ten million gbogbo nǹkó wọn padà ó ti wọn kó lè gbogbo wọn padà bẹ̀tọ́ bẹ́ẹ̀ ó ti wá sí pé káwọn mọ̀ bóyá ẹsẹ̀ gbogbo àkóónù náà àkóónù náà nígbà tẹ bá ní ẹni president kan ọ̀dà tẹ sọpọ́ọ̀tì ẹ̀yìn ṣé kọ́ dáadáa débi kọ́ máa tún nìyí wò yìí. <laughs> ipò tí ẹ bá fi lè wà tọ́ba jẹ́ pé ipò yẹn ní ti ń gba nǹkan lọ́dọ̀ àwọn èèyàn aráàmù ni ti ń gbà ibẹ̀ la dúró la la kú ara náà yẹ̀rọ̀ yìí aláàmú lọ́lọ́ olùsàánú ni ló ṣe fún ọ pẹ̀lú kò tó gbé ọ sí ṣùgbọ́n tó ọba wa fi ń kọ̀rọ̀ àná tó fi gba dúkìá lọ́wọ́ àwọn èèyàn kọ́ ọ̀rọ̀ tó lè ní ìyàwó àánú bí ọ̀dà sí ìyà ìrètò ọ̀rọ̀ àmì rẹ̀ kìí sáàánú ìlú pé wọ́n tọkàn balẹ̀. nínú sọ́yìn bukari àti mùsùlùmí àti sísẹ́yìn ìlú sèyí àtàwọn mímọ́ àwọn sàbẹ̀ ni wọ́n gba àdìsí wa anabi sallallahu alaihi wasallam sọ pé mọ̀nẹ́kítà kọ́ra ṣíbọ́rọ́ nínú àti gómìnà ọ̀gbọ́n ọ̀gbọ́n kí àwọn ọmọ ẹ̀yà ní sọ́bí àwọ̀rì. gbogbo bàtìbàtì ajá àti ìsìn ẹ̀gbọ́n bà mí ẹ̀gbọ́n bà mí. anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ bá gba ìkòjú wọn ní ìsìnká nínú rẹ̀ tí ò ju ìlànà àwọn ọmọdé tọ́ba àgbà nínú lẹ́wọ́lẹ̀ ọlọ́run ni wọ́n wú láti ilẹ̀ keje tí wọ́n jì lé lórí láti yà wọ́n. tẹ́ka tí wàá lù àwọn èèyàn wọn ẹ̀fẹ̀ wà wọn balẹ̀ balẹ̀ nílé. àyìnbá yé ẹ̀jẹ̀ táwọn yẹn fi òṣèlú kí wọ́n sì fi gbà èmi ìwọ̀n ọ̀rọ̀ àìtì ẹ̀ pẹ̀lú cheap price. tó gbé gọ́ọ̀mẹ̀ntì lónìí àwọn wàá fi owó kàkékeré wọ́n fi gbà kí wọ́n rò pé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ etí omi etí odò ìjọba ló dé àwọn èèyàn kò sì lọ láìpẹ́ ọ́ báwọn èèyàn náà. ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀tì ẹ̀ fi etí ẹ̀ tí odò ló bá dé gbogbo ẹ̀ wọ́n yẹ̀ wẹ́rẹ́ pẹ̀lú ọ̀gbọ́n. kẹ́ńkẹ́ lè kejì yín kó gbùnú lẹ́yìn ó pè é ju kẹ́yìn ọ̀pẹ fẹ́ gbalẹ̀ yìí tán tán kí wọ́n á tún lọ bọ́ sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ni nǹkan bíi ti ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá àlejò láti sọ fún àtúrọ̀tọ̀ alẹ́ ìmọ̀ràn àyàwó àkọ́tì yìí pé wà lọ́ọ̀lá yóò fẹ́ gbòòrò ọ̀rẹ́mí. ọlọ́ọ̀bá ò ní fẹsẹ̀ àwọn alákòóso èèyàn ìfẹ́ ń bẹ bọ́lọ̀ ìfẹ́ sì ń ọmọ tá a bá fẹ́ràn ẹ̀ jẹ́ ìkejì lọ bóyá ní àpàlẹ̀ lára wa àbọ̀rẹ̀ tá a fẹ́ràn ẹ̀ ìkejì lọ wọ́n lè kú lápàlẹ̀ lára wa ìfẹ́ ọlọ́run ló di ibi ìlà ìjẹun ẹ̀ tọ́nà ọ̀bà nífẹ̀ẹ́ ńlọ náà ọlọ́ba sọ pé wọ́n mọ́ ọ̀nà ayọ̀ ètò ọ̀gbọ̀ níbi àwọn alákòóso èèyàn ọlọ́run nífẹ̀ẹ́ wọn àti bẹ́ẹ̀ lè tù síbẹ̀ wọn agbára tọ́lọ̀ bá ti kọ́ ipò tọ́lọ̀ bá gbé ọ sí àánú ọlọ́run gbọ́ ọlọ́run wá sàánú bọ̀ wọ́n wà gbé ọjà sí yàwó tọ́ba dúdú sí rẹ̀ ṣé tọ́ba jábọ̀ sí dínà sí. ẹlẹ́ẹ̀kẹjọ láti jọ ṣàyẹ̀wò lábẹ́ agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn yìí òun náà ni tó tún kọ́mọ̀ ní àwùjọ wa àwọn èèyàn kan ọmọ ìyá wa ni wọ́n òṣùmí náà ni wọ́n nígbà yẹn fún wọn náà lórí ọmọ wọn kò ní ná yọ̀bọ̀ wá sì ṣòro náírà kò ní lọ́wọ́ ẹ̀jọ̀ nítorí tọ́lọ́ ẹ̀tọ́ ọmọ rẹ̀ tí ì jẹun ọmọ rẹ̀ tí ì jẹun àárọ̀ ó sì ní túwọ́ rẹ̀ náírà lọ́wọ́ sólówó náà ló lòó lọ yẹ kọ́ ọmọ kó wò lówó lọ ni ọmọ ń gbọ́dọ̀ jẹun ẹ̀tọ́ ọmọ rẹ̀ ọ̀lọ́dẹ̀ òye tó ń sí owó. ẹ̀tọ́ máa yọ lọ ọkọ̀ ẹ̀sìn tí ń owó ọba owó gbà mí lè àwọn yóò sì dúró ọ̀ma tó tálè tó wọ́n tó tó tálè à tó láti bàjá kèé ṣe pé ọ̀dọ́ olójúmọ́ kèé ṣe pé ọ̀dọ́ olójúmọ́ kèé ṣe ọlọ́run tẹ́lẹ̀ fún ọ rẹpẹtẹ ṣùgbọ́n nínú ìtọ́nà ti fún ọ nẹ́mẹ̀ jẹ́ ọ wá jẹ́ kó ní preference ó ní preference. preference rẹ ẹ̀sìn rẹ náà ló ti yẹ kó wà ẹ̀sìn rẹ ló yẹ kó preference rẹ wà. tí ẹ bá dé tó sàárè ihe òní bíléèrè láìláì iwo ìwọ ẹbí ìjọ ọmọ kẹ́mísírì gbóòlì sọ tó sọ́ọ̀dì wà lọ́dún ìlú tó kó láyé ṣé dùnú mathematics sọ̀rọ̀ ní nǹkan yóò ti báyẹ̀ lọ. fún ọmọ máa ń rọ̀ ومن نبيك ẹ̀sìn wo ló ń sìn tá a lọ lọ́wọ́ bá rẹ ẹ̀sìn wo ló ń sìn tá a ní ànábì rẹ ètò wọn bí léèrè yẹn yùtẹ̀bìtì lọ́ọ̀dù lẹ́yìn àmọ́ bẹ̀lẹ̀ báwo lè ta ìdìbẹ̀lẹ̀ àyà àti ìdúnyà.

ilé ọ̀rọ̀ sọ tẹ bá ti máa ń rọ̀ gbogbo lórí ọ̀bí àlá ọlọ́ọ̀bà máa ń bínú ní àlá wà máa di nùgà yọ̀ọ̀dọ̀ pé di ìdíyà ní ìsìláàmù ẹ̀sìn bínú ní ìsìláàmù wà máa ń nábì yùgà lórí nábì jí Muhammad sallallahu alaihi wa sallam anabi bínú ní Muhammad sallallahu alaihi wa sallam àwọn mi ò wà á gbọ̀ wọ́n wà lọ kọ́ sínú kákàdá wọ́n lọ kọ́ sínú bébà wọ́n wà wọ́n wà fi lóògùn lára nígbà bá rẹ̀ sí ẹsẹ̀ ẹsẹ̀ nítorí ojú kọ́kọ́ já owó bébà ìṣesí ojú ó ti di ọlọ́ọ̀dẹ̀ kan lọ́wọ́ torí bí ọlọ́dún ọjọ́ kẹtẹ́ yìí pé yàrá mi kò ti dé bẹ̀rẹ̀ sí máa ń yẹra mẹ́ sísẹ́ǹsì tara ẹ̀ nìkan lórí ojú ọ̀sẹ̀ lẹ́fẹ̀ẹ́. èyí tí ọ̀wọ́ ajẹ́ tí ọkọ̀ ọlẹ́sìn tí ọkọ̀ ní tí obìnrin yá yá ọ̀run lò ọ̀fẹ́ làwọn akẹ́kọ̀ọ́ máa jẹ́ kódà ẹlòmíì sọ̀rọ̀ ìsìyé gbàgbé ti sìn ìyè àbí àyè ìyè rántí ti sìn ọ̀sán rántí gbogbo wa yìí tí bá ti rántí rẹ̀ gbogbo yìí ọ̀dọ́ àwùjọ wa yìí lẹ́yìn o ọkọ̀ wọn méjì wà lẹ́yìn o sì san owó kọ́ta òṣìṣẹ́ kọ́ta àbí ìlú ọ̀sán ibi tá a tún á ti pé ó tún á máa pé àfa ọ̀rọ̀ àwọn ọmọ ẹtù mi mi ò fẹ́ kó máa rìn káwọn mi kí wọ́n wá ní ilé rẹ̀ á là àwọn ọ̀la ilé ike orúkọ ọ̀hún tí ó jẹ́ kíkẹ́ ayé ọ̀dà náà ọ̀dà wọ́n sì wálé o ìfẹ́ wọn mọ ẹ̀ríkà ìnà ìlà ẹ̀rọ ṣé àtàwọn sí ilé orúkọ. ọ̀rọ̀ tí wọ́n máa rìn ká ló fẹ́ ẹ̀géèjì wọn pẹ̀lú lè fi tó ń gbọ́n ìsílé ọ̀dà ilé tó dé ètí ni wọ́n bu akọ̀ lẹ́yìn ti sùkú wọ́n jẹ́ pé lè tó kẹ̀ mú ọmọ lẹ́yìn sí sáàtì ètò wọn bá rìn ti di sẹ́wọ̀n sẹ́wọ̀n sáàtì wọ́n ti délé. sẹ́ni pé àdúgbò náà sàmójúkò kọ́kọ́ lọ sọ́lẹ́sàn-án ti ń sọ ṣùgbọ́n àtúbọ̀ bẹ́ẹ̀ ni àtọ́kọ́ àtúbọ̀ lọ́la ló nígbà tí òye tájẹ́ ti pé ilé ayé lè dá fọ́ọ̀mù lè dá lọ tó kọlọ pé. ètí kálukú bá ní iná ìlú àjọ ọ̀nà sílé ike ọ̀nà sílé ìwé ojú ọ̀nà tẹ̀sí ó dùn sí ojú ọ̀nà sílé ìwé ó dùn sí kò sí bá jẹ́ ló bọ́ bẹ́ẹ̀ ló bá jẹun lójoojúmọ́ a sì lè sọ pé àkóso wa lè tó ìkó dáa. ó ti kó ó jẹ fàyè mo jẹun mẹ ààrẹ ìgbà kan sọ bẹ́ẹ̀ bọba sọ ìwọ ni ẹ ń jẹun ojoojúmọ́ èyí sọfẹ wúlẹ nílà ẹ ń wọkọ̀ lójoojúmọ́ ẹ ìlọ fọmọlówó ọkọ̀ lọ léèwé owó ọkọ̀ gan lásìkò ẹ bá ọlọ́run ti ti ó ti kún gbèdè wá báyìí nínú sọ́ọ́tù tọ́lá ayà kejì ọlọ́run ní yóò fi ṣètò sàkàtì mi sàkàtì wà máa ń kọjú ra àlè yìí sòwò fáyé yóò fi kí mi má a bá wà láàyè gbàlè kúlọ̀ nàfsàn ilà má a bá sàyẹ̀dì àbúlọ̀ bá a ọ̀sẹ̀ yìí sọ̀rọ̀ ọlọ́run ní yóò sàkàtì tọ́lọ́ bá ṣe gba ààyè fún ọdẹ ohun okùnmúyànjẹ okùnmọ́lẹ́dẹ́dẹ́ ọfọmọdé olóṣèkù ọlọ́ọ̀ni ṣe ọlọ́ọ̀sí bẹ́ẹ̀ fà á. èyí ohun fíkì ìdòwò sáàtì mi sáàtì ẹ̀dọ́lọ́ bá ṣe ìgbà ààyè fún nínú àrísìkì nínú bọ́lọ́ ṣe ṣe ìgbà ààyè fún ohun bẹ́ẹ̀ náà kó ṣe náà. wà á máa ń torí ra àlẹ́ yìí rí sùúrù tọ́lọ́ bá jẹ́ kí ìjẹ inú rẹ̀ kọ́ máa ń wọ̀n. fani yóò fi èmi mọ àtàwọ̀ nínú tọ́lọ́ ń ṣe fún inú ẹ̀ náà ló kó ṣe ná inú ẹ̀ náà ló kó ṣe ná ńgbò olówó bá gbé wá mílíọ̀nù lẹ̀ tí wọ́n tọ́jú pé gbogbo ti mẹ́lẹ́ ọ̀rọ̀ ìlú wá ta ọ̀gbọ̀n náà tọ́wọ́ á ti tẹ́ náírà lẹ̀ tẹ́ náírà yẹn ládàá rẹ̀ pọ̀ ju wá mílíọ̀nù lówó lọ bẹ́ẹ̀ ni bọ́yá tó fi bọ́yá tó fi one million lẹ̀ bọ́yá tó one trillion lọ́wọ́ wá wo proportion one million sí one trillion àti ten naira ṣe sí one dollar. ọlọ́wọ́ á ní tó ti bí òṣè ní tó ń fẹ́ nínú ẹ̀ náà ni mo plan rárá rẹ̀ o ní preference iye báyọ̀ bá mi lọ iye báyọ̀ bá mi lọ iye báyọ̀ bá mi lọ. ń jọ́ ọlọ́run bá sí rọrùn dé ọmọ náà ọmọ bó ti máa pín yóò ṣe tó pọ̀ sí ṣùgbọ́n nígbà tí rọrùn ọlọ́run èyí ìdè tó wá sanu sí ńdọ́jẹ́ sí bí rọrùn ọlọ́run bá dé gan náà kò lè gbà ló ńdọ́jẹ́ sí. ọlọ́run la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run la ọ̀dọ́ ẹni pẹ́lọ́run láti ṣe àfihàn kọ́lọ́ńbá fún làwọn onímọ̀ fún kọ́ ìdàwáyé àtọ́rọ̀ mọ̀nà tọ́kùn bíi ìsìtọ́ àti àtọ́rọ̀ mọ̀nà tọ́kùn bíi ìsìtọ́ àti. ìtẹ̀lé tọ́lọ́ ọlọ́run sọ̀rọ̀ pọ̀ mọ́ bàbára bá sì mọ̀lẹ́. sàyẹ́jáde lọ́wọ́ bàdà ó sì yí sọ̀rọ̀ ọlọ́ọ̀ba ọ̀bọ̀ wá sí ìrọ̀rùn lẹ́yìn ìmìíràn ó ti ṣẹlẹ̀ síyàn má máa sí owó tó o ní ló ń pọ̀ sí i tó o sì náwó lórí ọmọ lórí ẹ̀kọ́ rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ tó o bá wù ú gbà lábẹ́lẹ́wò rẹ̀ nìyẹn báyìí táwọn ọmọ rẹ̀ sì ń ráre torí àìnáwó sí wọn orí ẹ̀dẹ́ ló gbé lọ́wọ́ mu àánú tí ó padà di ìyá níwájú ọlọ́run ní ló gbé lọ́wọ́. ọlọ́run àlejò ọlá sọ fún amúṣúwàtò tàhírì ayé àtẹ̀bà yìí pé yá ayú alẹ́bí na àmàlù kú àwọn fúsàkùn wa àdé kún náà rọ wà kúndù àtúnnáṣu wà lè kéjà rọ́dù. عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قالوا يا إن àbí akóńtò lọ́fẹ́ tó lè fọ àbí ẹ̀sọ́ akóńtò ẹ̀. ẹni tí òògùn yẹn lè gànà tọ́ba ṣe ìdáàbòbò fún yàn ogún yàn lè gànà oore ńlá tó ṣe fún yàn. kò lè fún ọdún jẹjẹ ṣùgbọ́n lójú lọ́fẹ́ wọlé yẹn lọ lọ́ba yarí lọ́ba bẹ́ẹ̀ ládàá lórí oore ńlá náà lè mọ̀. ìjọba wọlé tẹ́jọ́ wà dálẹ̀ ọlọ́gbọ́n náà tú ẹ̀ sọ wa ọlọ́ni ya ayíjú alẹ́bí iná àmọ́nù ọgbà yìí tẹ nígbà tó dúró kú àwọn fúsàkùn wa àhẹ́lì kan náà ẹ dáàbòbò ara yín àtàwọn fámìlì yín kù níbi iná kí lẹ́ẹ̀ fi dáàbòbò wọn òun náà ní ẹ̀sìn ẹ̀ bá yẹ kí wọ́n mọ̀ ẹ̀sìn náà wọlé lórí ẹ̀dẹ́gbẹ̀rún onígbẹ́gbẹ́ wọn lẹ́kọ̀ọ́. kọba àjẹbí tó dínà ẹ má ti yú ẹ sì má fojú rí nínú obìnrin àwọn ènìyàn àwọn ènìyàn ló lé dúró ẹlòmíì tó ń bẹ bẹ́ẹ̀ lọ ọkùnrin kan ní ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ lé lórí lórí tẹ̀sí obìnrin lọ́ba ti mọ kọ́ra ní ìlú ti tó òrí bẹ́ẹ̀ o òrí bẹ́ẹ̀ o àti gbogbo wọn tí wọ́n mo ní kí kọ́lọ́ kó sí rọrùn wọn ọlọ́ni wa kúlú àníyànṣe wà níjà rà níta fi kuná láti kìyàmà oní àti àwọn èèyàn kan ní ọdẹ yìí dáná rẹ wà ní ìjà rọ àti àwọn òkúta kan àlè ha mọlá ìka tó ń gèlà tó ń ṣe dáadáa àwọn mọláìka tí ẹ lé ni wọn jẹ olùsọ lórí ẹ tí wọn mọ lórí tó láyé àsúnà lọ àmà àmà àwọn mọláìka yẹn wọn ò ní ìjà pa ọmọ níbi àṣẹ tó bá pa mọ́ wọ́n yẹ kọ́ àlùkò mẹ́fà ayé mọ́ gbogbo tọ́lọ̀ bá ní wọ́n mọ̀ ṣe ni wọ́n mọ̀ ṣe wọn ò ní yàtọ̀ rárá kọ́lọ̀ kó dàbò wá kó dàbò àwọn ọmọ wa wọ́n kọ́kọ́ bá lẹ́wọ́ dúkìá rẹ̀ ń pọ̀ sí owó rẹ̀ ń pọ̀ sí báńkì láì ṣe tó tọ́ láì yan tó tọ́ lórí àwọn ọmọ lórí aya tó o bá ṣe bẹ́ẹ̀ àwọn ọlọ́run tí ìyàwó pẹ̀ fún rẹ̀ ní tó ń ṣe kọ́nà kọ́tù àkó mẹ́rin. ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní oníkejì ńkọ́lọ́ òun náwó lórí ọmọ ó ń tì lọ sí tí ó ti so ní ilé ayé àdàlẹ́ ìyá máa ọ̀nà wàhálà èsì kékeré kódà mo máa ń sọ fáwọn òbí lọ́dọ̀ wa ní ọgbà lóògùn mo ní ẹ̀dá àwọn tí ń wá ọ̀dọ̀ tiwa.

yóò sì kúròsì ní six thirty kótó délé seven hundred láàrin ọjọ́ mẹ́ta yẹn ẹ bá wọn gbà bẹ́ẹ̀ gbẹ̀mí àti máa sọ ọmọ ajé nìyẹn tọ́lá ni wọ́n gbọ́dọ̀ jùlọ ẹ̀ báwo ni ìdíje gbọ́dọ̀ àgbẹ̀ lóríṣiríṣi ọ̀nà bọ́bá gba bàbá jẹ́sẹ̀ ilé ìtàn ẹ̀kọ́ fún ìjọ mẹ́ta yẹn ẹ̀ fi lẹ̀ tó bá délé tí ó bá jẹ́ pé kó sùn ní ọkàn kó sùn tó bá lọ́sàn-án ní ìtọ́sáré ṣe àti yóò rẹ kíjọ kí àṣàlẹ̀ ìjọ fún wọn sí láàrin bírèkì ló kù yẹn. ṣùgbọ́n ọjọ́ yòókù mẹ́rin tó kù ọlọ́run ṣe lò tírì ni wọ́n ti ṣe tán títí fọ́ wọ́n délé tó káàdì wọn lẹ àsìkí àsìkò ara àkúrà àsìkò àwọn yẹn yẹn tí ẹ bá ní ká balàgbọ̀ máa ti wú ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ yọ ọkọ béèrè kẹjọ táwọn lórí lẹ́kọ̀ọ́ fún lójoojúmọ́ lórí bùkátà ti wà lẹ̀ ìyàwó ti wà lẹ̀ ọmọ ti wà lẹ̀ ìyún tálàáfíà rẹ̀ bá fún ilé tálàáfíà rẹ̀ bá fún ilé ṣùgbọ́n àsìkò ìtumọ̀ nìyẹn oṣù kan wọn gbọ́dọ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tá a gbé plan tó bá wọn lẹ̀ àní àríwú ẹ̀sẹ̀ láti lòdì àti jáde sọ̀rọ̀ sùn nyẹ́nyẹ́nyẹ́nyẹ́ àtúnṣe lọ́rọ̀ itu sí máa hàn tí ẹ̀ ti jáde sẹ́wọ́n sùn tẹ̀ yányá ó ti wà lọ́rọ̀ rẹ́gísítà máa àti àwọn ọdún mẹ́ta máa hàn àti kéwé ìdí ẹ̀bọ. ṣùgbọ́n tí wọ́n yìí ọmọ tó bá jẹ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú gbọ̀ẹ́gbẹ̀rẹ̀ àwọn bàdá àgbọ̀ yóò mú ju àwọn tọ́jú ojú wọn rí mẹ́wàá àwọn náà rí bẹ́ẹ̀ wíkẹ̀ndì ni máa gbà ọ́ bí àwọn tó ìfún òní ráyè lọ wọ́n wà á kó ìlera fún ẹ̀sẹ̀ ìdáhùn ní gbígbádébà àti tí wọ́n bá àti tí wọ́n bá wọ́n wà máa rọ́ sí gbogbo ẹ̀kọ́. àwọn kẹ́kẹ́ wò lè ti tí wọ́n lágbára ẹ̀ ti já wọn ẹ̀ máa lọ sí àyẹ̀kọ́tà ìgbẹ́ ní bẹ́ẹ̀ lọ́gbà dé yìí lọ. kí wọ́n bá rí ibi ìgbà ìgbẹ́ rẹ̀ ẹ̀ kò ní ẹ̀ ó ṣòro àwọn àtúntò ẹgbẹ́ two thousand ìbánisílẹ̀ rẹ tó lọ́ọ́ máa ní ní ọ̀rọ̀ ìyára bẹ́ẹ̀ lójúmọ́ ọ̀sọ́ pọ̀lọ́ ìyá rẹ̀. sátọ̀dé sànjẹ́ ẹnìkan ló lójú ẹnìkan pé obìnrin olójú ni ọ̀lọ́ ní three fifty lọ́wọ́ ọkọ̀ olúwa owó jẹ olójú lọ́nà tẹ̀lé àìsàn àmì náà two thousand ní máa sílẹ̀ rẹ tó lọ́ọ́ máa ní ní ọ̀rọ̀ náírà sílẹ̀ rà ní ọmọ òye àlàáfíà orí díẹ̀ tí ọmọ ẹ ló yí wa ẹsẹ̀ wọn tó kú tí ọmọ yìí ṣùgbọ́n tó lásìkò yìí kèsì pé bí o sì máa lọ ní ìsìn wa one thousand one náà nínú ẹni ìsìn tó wọ́pọ̀ tọ̀dà bíi ti bẹ́ẹ̀ lọ tó ti bá ló ti já wálé ní one thousand gbàyà fún ọyọ tí yìí ní one thousand náà ṣùgbọ́n ní lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo táwa náà táwa náà wàlúwà ìjà bá sì ó lè jẹ́ pé ọmọdé ọ̀sọ̀ sí owó ọdún kẹtí ó lóun ọgbà lórí nínú ọ̀sẹ̀ ó ju gbogbo ìta àti náà lọ fún bíi twenty years lórí ẹ̀ àti twenty five years lórí ẹ̀. torí pé tó wà ní ẹ̀kọ́ ni pé kọ́ ọ̀nà kò sì ní sáà fún wọn tó bá ti ní sáà fún wọn àwọn náà rẹ́dí àti spẹ́ndì wọ́n rẹ́dí àti náà kọ́nà kó bílẹ̀sì wa kó bílẹ̀sì àwọn ọmọ wa owó tó ọba àtàkọ́rajà àti jọ́mi lọ yẹ pé o ò tí ì jẹun ọkọ wá owó tiẹ̀ tí ọkọ̀ lọ dúró fún ọlọ́run ti rí ìnira tí àjọ ọlọ́run yóò wá ẹ̀lórí ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ìyẹn ti yẹn ti yẹn ti yẹn kọ́lọ́ ta kó yá lọ àwọn ọlọ́run lé gbogbo àwọn apátápátá. ẹlẹ́ẹ̀kẹwàá tí yẹn bá rí sẹ́ kó dúpẹ́ lọ́dọ̀ náà tí ọmọ tó wá. sí sọ̀rọ̀ ni àkọ́kọ́ sí ọwọ́ kan ètò tó rí gbọ́dọ̀ lọ àánú nígbà tí ẹ̀ bá máa ń lu sọ́nà àánú tó fún yàn. ṣùgbọ́n ń lọ lu síbi tí ọ̀dà à ti mọ̀ pé òun kọ̀wé sí ìyá iṣẹ́ tí bí sèyí ọjà sàánú rẹ̀ jálẹ̀ ìjọ ọ̀pẹ fún rẹ̀ tọ́lọ́ ní tọ́lọ́ èyí àwọn ẹṣẹ́ mi tí ó tó tí ó tó kó tí ó tó tí ó tó kó sí nǹkan mi tí ó di wàhálà tí ilé ìdájọ́ tó fún mi yọ̀ ọ̀dọ̀ náà fọ́nà bọ́ọ̀lù ọ̀dọ̀ bá sọ̀rọ̀ fún ọ sí máa ń wà sìnáwó rẹ̀ máa ń wà tọ́lọ̀ bá ní ọ̀fẹ́ sí márèjì sìnáwó rẹ̀ máa ń wà ìwọ́n tí mùsùlùmí yẹn kò sí tí o lè ṣẹlẹ̀ kò sí tí o lè ṣẹlẹ̀ kò sí tuntun ọkàn rẹ wà wà lọ́dọ̀ Ọlọ́run ọmọ àtọrọ àforíjì ọmọ gbogbo rẹ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni marriage ẹlẹ́ẹ̀kọkànlá nù ẹlòmí ọta fún ni ọmọ ìṣá ló mọ ọfẹ ó ló mọ ọta fẹ ó mú mi ní ọdọ òun bọra ti ẹni kó o wo pé kí lọ́lọ́run fẹ́ nípa amárè ìgbésẹ̀ wọn lọ́lọ́run fẹ́ ká gbé nípa amárè ìwọ wá gbé tí ọ̀rá sọ sí bàbá ọlọ́run ìlú ọlọ́run ní ẹni òsì. ìlú ọlọ́run nìkan ní òsì. bóun bá lóun ọ̀fẹ́ ọ ọlọ́run sì ṣe ní ìtọ́ dáa tí ó ti rí ọ. bóun náà bá ti ta kókó wọn náà rọ̀ fẹ́ ọlọ́run tẹ̀lé mi náà lóhun. tọ́jà sísì rẹ kí wá ọjọọ pé fún mi ní ọjọ́ kò ní ọba àwọn ilé ayé òun lè dúró tó wá ti fẹ́ obìnrin yìí ayé òun lè dá tó wá ti yìí kò ní ìrìn ẹ̀ ṣe ayé ọlọ́run náà ṣe é ṣe apá ẹbí ọba àdùn táwọn abiri gbogbo láìpẹ́ náà máa fúrẹ́ wà ọlọ́run ṣe báwọn a sì yí òkú nítorí páàrí ọ̀gá wọn ẹ̀jẹ̀ àfi disappointment lórí ẹ̀ ká fi mọ́ mọ́ à ìbànújẹ́ wa lórí ẹ̀ ká fi mọ́ mọ́ à oore tó rí bí ọmọ ojú ó sì gbẹ̀yìn rẹ̀ kọ́ lọ́wọ́ máa ṣe fún wa ọlá àti tóbi ọlọ́run làánú rẹ̀ ọlọ́run sọ fún wa níbi ti jihad ó yìí lè lò nílé náà ọlọ́ba sọ yìí pé àṣà wà àṣà àńtẹ́tẹ̀rà òun ṣe á wà wú àṣà ìròyìn ìlà fún wà àṣà àńtẹ́tẹ̀rà òun ṣe á wà wú àṣà ìròyìn ìlà fún wàlláhu ya'lamu wa antum la ta'lamun ọlọ́ba mi ṣe é ṣe kẹ́ẹ́ kórìíra kankan látẹ̀lé ara yín kórìí ọlọ́ba ṣùgbọ́n yìí orí iná ni èèyàn ní ẹ̀ẹ̀mọ tí ó tẹ̀lẹ̀ lẹ́yìn àsìkò tẹ̀ wá ká má sọ pé ẹ̀ẹ̀mọ tí ó tẹ̀lẹ̀ lọ́la oní ìkan àmọ́tá oní ìdájọ́ wà rẹ̀ àmọ́tá kájọ wá ló wà rà bẹ́ẹ̀ náà sì ni ó ṣeé ṣe kẹ́ ẹ nífẹ̀ẹ́ nǹkan kó jẹ́ pé ó burú tó yín ṣùgbọ́n wàlláhu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run nìkan lọ́ba tó ní mímọ̀ ìdí òní ṣé wàá fẹ́ fún ẹ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kọ́ lọ́nà àwọn òbí náà kankan ọlọ́run ìjọ ló ní mọ́. ìgbà mi àwọ̀ ẹwà ìgbà mi àwọ̀ owó ìgbà mi àwọ̀ ẹ̀kọ́ ìgbà mi àwọ̀ pẹ́pẹ́ buru ní àhàlẹ́ ọ̀rọ̀ àwọn bàbá wa ni pẹ́pẹ́ buru ọ̀yàyà wọ́n á gbá àwọn dáadáa lọ́nà yóò ìsìndájọ́ lórí ẹ̀ náà. <laughs> wàlláhu ya'lamu wa antum la ta'lamun ntọ́pọ̀ àwọn sọ̀rọ̀ lọ́nà nìkan lọ́nà ẹ̀yìn ọ̀mọ́ kankan ẹ wá ju ọ ilẹ̀ fọlọ́ pé ní ìjọba ní gbogbo ìṣẹ́jú gbogbo àsìkò ẹ̀ níbi iṣẹ́ tọ́nà bá ọ̀fẹ́ tọ́nà bá wá ní kọ́kọ́rọ̀ alhamdulillah tí ọba tó lọ́rùn wáyà agbádá rẹ̀ lọ sí gbogbo ẹlẹ́ẹ̀kejìlá ọmọ ilé ìtọ́sáájú náà ni onú ẹni tá à ń gbé ńtọ́lá ìkọ̀mẹ̀ sílẹ̀ eléyìí ti fẹ́ yàwó rẹ̀ ni wọ́n wá rọ̀ kọ yàwó rẹ̀ wọ́n kọ yàwó rẹ̀ ọ̀sán tàbí bí wọ́n pè é ó lè lọ ọkọjá sí dáadáa ó lè lọ ọkọjá sí bẹ̀rẹ̀ òkú. wọ́n jẹ́ pé ìjọba yìí obìnrin gan lọ́wọ́ àtẹ̀kọ́ wá bèèrè ọlọ́mọ ṣe ẹbẹ̀ wo ọlọ́run lórí kíkọ bẹ́lẹ̀ ọlọ́run ọ̀fẹ́ àdéhìsì kan wà ọ̀fẹ́ tọ́lọ̀ wà lórí ẹ̀ ìpè nu tọ́lọ̀ ń kórira tó sì ṣe ní halal náà ń tọ́lá wà. ṣùgbọ́n ọlọ́run kàn ṣe ní ẹ̀tọ́ fún wa tá a bá wọ́n náà àbájọ mọ́ tá a bá rí kíni tá a bá rí ọ̀nà àbáyọ mọ́ adùn sọ́tún adùn sósì bàbá dá sí màmá dá sí kọ́ọ̀tù dá sí kò lójútùú kíkè ní ó lè sinmi kíkè ní ó lè sinmi ẹlẹ́tọ̀ọ́ bẹ̀rẹ̀ tó bá ìgbà míì sí bẹ́ẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀tọ̀ bẹ̀rẹ̀ gbàdọ̀ wá ti kéde tẹ̀ ẹ́ kí ọ̀rọ̀ ilé ológun ni kùlà káàkiri nínú kódà bọ́ ní ọ̀dọ̀ àbá lòún lọ. tó fi ń kó nǹkan mọ́ra wọn àbúǹkan náà ń bẹ o. téèyàn ṣàlàyé ti ọ̀dọ́ lọ sí lọ́tọ̀ ìgbọ́n lọ lọ́tọ̀. ìgbà tí bẹ tí ọ̀dọ́ mú sàhábù kí yẹn. bí wọ́n jẹ́ pé ó ń create nínú ilé ẹ̀bá wúlé mi ẹ̀bá wúlé àná ẹ̀bá wúlé ta kọ́lẹ́ ta rẹ̀ ṣé gbogbo àná rẹ̀ ṣe àwọn ọba lẹ́nu ọba jà rẹ̀. ìgbà míì sì gbẹ̀tọ̀ jẹ́ pé mo bá wà lásán àtàwọn tẹ̀lé yíyà márùn-ún táwọn yẹn náà lọ́wọ́ lórí tọ́lá lẹ́tọ̀ kan sì bẹ́ẹ̀ mo sì pẹ̀lú àwọn UMP bọ́ọ̀lù ẹgbẹ́ aláàjì eléwì ọlọ́wọ́dì so ọwọ́ ìdíje nípa àtọ̀lá àti tẹ̀kínú tó sọ̀rọ̀ ọlọ́ba ní káàdì. kì í ṣe pé wà nínú okòbí lẹ̀ ṣùgbọ́n tó bá lè tán kí ni òrí ọ̀nà àbáyọ. torí pé ìwọ náà ọbẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ ọba lé ọmọ kẹ́kẹ́ kó wù ú débi kẹ́kọ̀ọ́ wà lọ́wọ́. gbọ́dọ̀ kọ̀ọ̀rọ̀ ra ọ. àbí ta ní bẹ́ẹ̀ lọ́ọ́ pé kọ́nà bíi pé ọmọ ọ̀hún kọ́mọ kọ́mọ kọ́mọ lórí ọmọ bíi mẹ́ta mẹ́rin sẹ́kọ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ rẹ̀ tó dàbí jí ìrọ̀lẹ́kọ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ ọmọ ẹ̀yìn kan náà ìwọ náà bẹ̀rẹ̀ kọ́ ẹ̀. ìwọ òfin bára wọn náà kò sí òṣèré sí kò sì sí kó o ṣe lè gbé omi nílé tọ́wọ́ àtọ̀ wípé gbogbo wa rẹ̀ lọ́dà kó làbọ̀sọ̀ kó làbọ̀sọ̀ lọ́ọ́ yá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èyí ẹgbẹ́ àwọn ìgbẹ́ tẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́lí kó wọn bá fún un lọ sẹ́pẹ̀tì àwọn ẹ gbọ́ ẹgbẹ́ sí àárín kẹ́lẹ́ sí àpọ̀ yìí ikú ni oníkókó gásíkú ọ̀rọ̀ bá ti mọ́ wọ́n bá ti kásẹ̀ yìí ọba ní ara ilé yìí tó lọ́ àlá sí ìgbà kí ọ̀rọ̀ ẹ̀ lọ́kọ̀ àbẹ́ta. ẹ̀jẹ̀ ẹ̀dọ̀ bí pọ̀ lọ́kẹ́ lẹ́kọ̀ọ́ ká ṣùgbọ́n àti ọ̀sán ọ̀sán ọ̀la àyọ̀ká ìṣọ̀kan ẹgbẹ́ ìṣe tí obìnrin pé tí bá ti ń ṣe àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ yọrù sí àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rẹ́ tó lè yọrù sí ó lọ sí gbogbo wọn. tọ́ba ti rí pé ìkan ń bẹ kì í tètè yójọ rẹ̀ yìí ọ̀pọ̀ mi yẹn o. àwọn bàbá wa oúnjẹ wa láàárọ̀ láti mẹ́jọ mẹ́ta àdìjẹ ọ̀sán àjẹjẹ àdìjẹ bàbá kẹ́lá alẹ́ bàbá àdìjẹ yọrọ tó fi ṣe àsìkò tó yọ jẹ tó gangan wọn sẹ tó lé náà ó sì mọ bí ó ti kí táyà kó tó kó lẹ sọjọ sọba kó sí ọlẹ ẹ táyà ọlọpàá táyà àbíkà ní ìhà jẹun níbi agbọ́kẹ̀lá méjìlá kí ló tún kù tí ó tún jìlá mẹ́ta tó fẹ́ jẹ mí. tọ́ mánéèjì ẹ̀ báyẹn bọ́yá ìní ìtọ́ba lọ fẹ́ ilé ìtọ́ba lè jẹ ẹ̀sùn ẹ̀ bóyá ìní ìtọ́ba lọ fẹ́ bó o ti lọ kọ̀ọ̀tù ẹ̀ lórí ìjọ tó yọ sábà já ọ̀rẹ́ yọ sábà já ọ̀rẹ́ ọ̀ àdúrà wo ló àjẹ́ ọ̀rẹ́ ló wá fún ìdílé ẹ̀dọ́ kó o bá lẹ́ jẹ́ kó bá di kú láti bọ̀ bẹ̀ fọ ẹ̀ mú sí omi mọ́ lọ́dọ̀ jẹ́ kó o bá gbé ní abẹ́ ní ọ̀pọ̀ nù. yóò sì máa bẹ̀ ọ́ náà yóò wé obìnrin tó bá pẹ́ máa bẹ̀ náà yóò wé yóò máa bẹ̀ náà yóò wé kó tó àjọ sí. bó ti wá rí nìyẹn tí kẹ bá jẹ́ pé ni àwọn rìn ọ̀pọ̀ ọ̀pọ̀ tí ọ̀pọ̀ tí mi bá wá ó lè jẹ́ pé nígbà ọba dé ọba dé jáde báyìí gbogbo àtọ̀rẹ́ pátá ni ọmọ ìwọ ló á gbé àwọn méjèèjì sòtọ́ bá ní àfikọ́jẹ́ pé òun kò sáyẹ̀dì ibi tó dáa sí ibi tí ọ̀rọ̀ wa dáa sí yẹn kọ́ ma wá gbé ìlú lórí ẹ̀rọ àti lánàá kọ́ ma kọ́ tó ma rọ̀ kó tó ma kì í ẹlẹ́bí òun ó kìlì àlọ́ rẹ̀ tó tó kì tó tó sà tó ọ̀bá ní sáwọ́ bẹ́ẹ̀ ó tì tó lóòótì tó yàwó bẹ́ẹ̀ tó ọ̀bá ní sáwọ́ bẹ́ẹ̀. ẹ má bínú sí mi o kìí ṣe pé ẹ̀sà kí àràmù ẹ̀sà gidi ni o tọ́ọ̀ bá lè sà kó o kì í o tí ìtòyàwó fẹ́ ẹ o tí ìtòyàwó fẹ́ nbọ̀ bá ma bí yẹn ṣe kí o bèèrè yẹn ko ọ bẹ̀ ẹ̀ ẹ̀yìn yosi ṣe tó níbi yẹn kéde kó ti sáfẹ́ ọ̀ṣùgbọ́n kó lè jẹ́ pé ìjọ tẹ́ ẹ bá pè sí correction lórí ibi tó kù sí yọ ọmọ ọgbọ́n sí lẹ́nu yọ ọmọ ọgbọ́n sáyé ibi tẹ́ ti ń bí ìṣòro náà. bẹ́ẹ̀ bá ti lóbe méjì ẹ gbọ́dọ̀ sọ pé kan dáa ìkan ṣe dáa ju kan kejì lọ́wọ́ ẹ tù lé nù ọ́ èyí sì ṣe pé ibi tí kan bá dáa sí ọmọ àtúndọ̀ rẹ̀ fún ìkejì ọmọ ẹ̀kọ́ bá dé jẹ́ nù àfikọ́ wà mátíréètì ibi tá a lọ ní wípé kíkọ obe sílẹ̀ nílànà sẹ̀ríà àbí obe ló fi yàn lẹ̀ torí bí ọ̀gbọ́dọ̀ pààyàn lẹ́nu sẹ̀ríà ṣùgbọ́n lè fi yàn lẹ́nu ìgbà tó fẹ́ sí yàn lẹ̀ ikọ̀ kan ló ní ìdájọ́ nínú sẹ̀ríà ṣùgbọ́n kí èsì yìí làwọn ẹ̀sìn kíkọ ọlẹ́ lè dá sí àánú ọlọ́run gbàgbé ó sì lè jẹ́ pé tí ọgbẹ yìí rẹ yà ọlọ Ọlọ́run sì lè jẹ ọjọ́ pé kíkọ ọlẹ tó ọbẹ fúnlẹ ọkọ rẹ òkú mbẹ ṣùgbọ́n ọgbà Ọlọ́run kọ wá dásí àwọn Ọlọ́run lọ́lọ́run fi sọnù sọlọtò nìsa àyà wọn ta àti ìgbé wàyí yàtàbà rọpá yọgbẹni láwù kùlá mi sàátì wàkẹ́ àná làwọn àṣẹ àná àkìyèmá tẹ̀bá la tẹ̀bá tẹ̀bá fẹ́ parí ìjà lọ́dọ̀ àwọn obìnrin àtọkùnrin tẹ̀ ṣe tì tí a fi wá fìrà wọn lẹ̀ yóò ní ìlà òkun là ní sàádé. ọlọ́run ní ọ̀rọ̀ òun ọlọ́run ìgbà yìí ọlọ́run pọ̀ àánú òun ọlọ́run pọ̀ òun ọ̀rọ̀ kálukú rọ̀rọ̀ débi pé kò ní rí kẹ́nìkejì òun mọ́. ṣùgbọ́n gbogbo òun ṣẹ̀dá bá fẹ́ gbé kó tó gbé ìbámu kọ́nà wọn bá wọn ti kọ́mọ́ ti yà rẹ̀ yọ padà ìwọ ọkùnrin dúró lẹ́nu àlátọ́ náà obìnrin náà dúró lẹ́nu àlátọ́ náà tí ẹ bá wá sẹpẹrẹtì ọlọ́run ó sì rọrùn tiẹ̀ náà fún tí ò ní ronú tiẹ̀ mọ́ yóò sì rọrùn tiẹ̀ náà fún ọ tí wọ́n ní òòjẹ́ ìrántí tiẹ̀ mọ́ kọ́lọ́ bá ní kọ́mọ ọba yín pọ̀ ní wọ́n bá fẹ́ ṣe ìtẹ́lẹ̀ tó máa ń gbà ọmọ tí ẹ̀ níyà ọwọ́ lọ́dún fún màmá rẹ̀ o wà táwọn méjèèjì bá fi lè túká yóò wé ní láàbùkù láàmì sàádé ọlọ́wọ́ sì rọrùn yóò ṣe ọrọ̀ rẹ̀ púpọ̀ kan nínú gbàyè ọ̀run tọ́lọ́ wàkàánà àrùn àti àkìyèmá ọlọ́run ọba tó gbá àyè lórí ni ọba ọ̀jọ̀gbọ́n ni nínú sọ́ọ̀tù nìṣá ìbákan náà àyà 19 ọlọ́ba sọ pé wàrà àṣìlò ogun nàbẹ́rẹ́ máa rò fàyín kàrí tó lóhùn náà. فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا الله أكبر قال وعاشروهن بالمعروف أما فعلوا به بكم بالمدادة gbogbo tẹ bá wọn fi dáadáa ni ẹnu ẹgbẹ́ àwọn lọ́wọ́ ọmọ ọ̀fẹ́ jáwó lọ́wọ́ yìí ni àwọn onímọ̀já o torí pé ọba tó ọba sísan láti orí nígbà lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ inú rẹ̀ wá dùn kó wá rọ̀pọ̀ àyẹ̀wò ẹ̀yìn kìlẹ̀ ní mo sọ pé kó lè bá àyà náà nígbà bá ti mọ̀ pé ìkọ̀rọ̀pọ̀ àwọn ọmọ bọ́ọ̀lù yóò ti ní ọkọ tí ó ní ìdìgà tí àwọn ọ̀fẹ́ jáwó lọ́wọ́ alákọ̀ọ́yẹ ọ̀dà mọ́ nìyẹn àsìkọ̀ọ́yẹ ọ̀dà mọ́ nìyẹn

tẹ bá wá kórìíra wọn torí nǹkan kankan fàáṣà àǹtẹ̀tẹ̀rà òṣèré á ẹlẹ́nu nígbà bí ẹ kórìíra kankan wọ́n yẹ àwọn fi ẹ̀rọ kẹsìrọ̀ ọlọ́run ti fi oore tó pọ̀ sínú nǹkan ẹ ti kọ́ kórìíra rẹ̀ bẹ̀rẹ̀ ni nígbà tí èdè náà fi jọ wájú ìyá máa kórìíra omi nítorí nǹkan kankan kéèyàn gbénu mi kéèyàn gbé ìbínú mi tí n bá ń bí ọ lọ́wọ́ gan-an má sọ̀rọ̀ àìsọ̀rọ̀ lọ́gà rẹ̀ àìsọ̀rọ̀ yẹ lọ́gà rẹ̀ torí pé tó bá sọ̀rọ̀ ó fi ìbínú sọ̀rọ̀ ó sì lè sọ tí ò ní jẹ́ kọ́rọ̀ tó mọ̀ àwọn ní ìpìlẹ̀ aká ìlú òpè tó ti a àdéhùn sáà lọ sọ bẹ́ẹ̀ o máa ra ètò mi ná kìsà àti àkìlíwọ̀ díì àdéhùn sáà lọ sọ bẹ́ẹ̀ ẹ̀sìn wọn bùkù làákà ìwọ náà tún bùkù ṣùgbọ́n agahabna lè dúró rọjò lómìnira ìdáhùnà ẹni tó bá nílà aka yìí dáadáa tó bẹ bá bá tó bá bá díìlì pọ yóò sì sọdọ mẹ kéé nìyí bí wọn ò sí nílà aka yìí wà wọn tó lè sọ àdọ mẹ kéé a ẹ máa fà á àfa àti ìtẹlẹ ìtẹlẹ àti ìbá ìtẹlẹ ọlọ tó bẹ sọdọ mẹ kéé ẹ tó lè ṣe nílà aka yìí obìnrin lónìí tẹ́fọ́ wá kórìíra wọn torí nǹkan kankan ọlọ́run ní ẹnì kórìíra nǹkan míì náà ó dógbé èèyàn jẹ nǹkan míì torí tó pọ̀ sí bẹ̀rẹ̀ ẹ wọ pẹ̀lú oògùn táwọn lò àwọn méjì ibẹ̀ lò mí nígbà wá ti kúrò lẹ́nu ẹ bàbá mi sì ẹ pẹ̀lú gbogbo yìí ẹ bàbá mi bàbá mi dì mí ọmọ mi bẹ̀rẹ̀ wá gbé iye ike oògùn tí yóò kúrò wáyé ó ti máa ń ti gbé tó lù báyìí ti la tó gbogbo ẹ̀ ló sì jẹ́ tó láǹfààní tiẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ lóbìnrin anagbèsọ sọlá ó tiẹ̀ tó fún apẹ́sí kankan ó ní anẹ́sùn náà bẹ́ẹ̀ gbogbo èèyàn pátá bí ìbúwa bí ìbúwa kùsà bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe bí ìbúwa kùsà bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ṣe ọlọ́run ọmọ òwe tọ́pọ̀ amásí náà bẹ́ẹ̀ ṣe ń wò ọlọ́run nìkan láì bí gbogbo kórìíra èèyàn àìwòrú kọ́mẹ́yìn àìfojú pààyàn rẹ má ṣe bẹ́ẹ̀ ìwà tí ọ̀dà ni èsì wà mùsùlùmí èèyàn ńlá dé èèyàn tí ní ńlá bí mr gómìnà náà dé náà lé mọ orí tó pa àgbègbè wọn náà mọ orí tó lè ọ wájú ọlọ́run mọ orí tó lè ọmọ ọlọ́run ló mọ orí tó lè fà fún ẹni tó lè pé ìwọ ọ̀gá ló gbá òun dọ́dọ̀ rẹ̀ ike dábẹ́ wa àtúnṣe lágbájá yọ wà á sí inú ló wà á tóbi gbàgbé pọ̀ ti jẹun. oore tí ó pọ̀ ní aróore oríṣiríṣi àkọ́kọ́ rẹ̀ ìwà ìwà tí wọ́n fi gbé pẹ̀lú èèyàn. tóbi ọba níwà tí ó fi gbé pẹ̀lú èrè olú ẹ̀gbọ́n òkúlà rẹ̀ méjì ló lọ bẹ́ẹ̀ sí. àwọn olùkọ́ wa yìí dáwọ̀ ẹ̀ lásìkò kan la bá ń sọ ẹ̀rù student oríṣiríṣi àwọn àràdíkà yọba wá sí skul gbogbo rọlẹ yọba wá kàwé tí ó tilẹ̀ mọ́ ní lọ́fíìsì yọba kàwé wà láwọn yunifásitì ní nàìjíríà nígbà wọn tó kú ọdún lé yàtọ̀ ọdún la ọpẹ díẹ̀ kó tó dé wọ wá náà àá sì gbé lọ bá lọba ọdún bá tó kọlọ kọlá làbáyé gbogbo àti sọlá ni a fẹ àtòrí àtòrí àtòrí àtòrí dọkítọ lọlá ní wọn wà káwé rẹ yọ kàdá lẹ́yìn tó tó lọ àwọn àlọ tó ń jọ ọdún àti àjọ àti

ó lè kàwé ilé náà ṣùgbọ́n kò ní gbólé ọ̀dà ẹ̀kọ́ tó náà kò sì ní ju ìyàwó kan náà. tíyàwó ọ̀bà dáa ní wà kí ayé wọn fún èèyàn nínú orí àkọ́kọ́ orí ẹlẹ́ẹ̀kejì èyí sì dẹ́sìn èyí ọmọ ọmọ sí ọmọ ọmọ sí ọmọ ọmọ sí tọ́ba ti ń wá pẹ̀lú ẹ̀sìn yẹn èyí ọmọ rí ìgbádùn ìgbádùn nínú ẹ̀mí tó ju tọ́lá lọ kẹfẹ́ kí o kò ti bá yín tó mi lẹ̀ kó lọ sọ pé iṣẹ́ ìlọ mọ́sálásí ní àgbájọ gbígbẹ̀ mọ́ à ibi táwọn òbí mi ti kẹ́ ti tí ó jí ló ó sẹ́yìn àbẹ́ máa kó ogun lé ogun mọ́tò mọ́tò ẹgbẹ̀rún yẹn lọ́jọ́ la yọ̀ọ́ kà fà á ni kí dùn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú oore tí ń bẹ lọ́dọ̀ obìnrin oná ẹ̀yìn ọmọ o sì lè mọ ntọ́gbọ́ òkè àti bọ́ba bí náà o lè lọ sí àwọn òkùnkùn àti bọ́ba bí náà ọlọ́run ló sì mọ ẹ tí ìyẹn máa ń fi inú tó tó bá yẹ

tá a bá kórìíra àti ìfọ̀sán lọ pé ìtọ́jú ọwọ́ nínú ìwà rẹ̀ ká mana rántí káfọ wa máa pa tẹ̀lé káfọ wa gbìyànjú lórí ẹ̀ ká máa ká láti kọ̀rẹ́ tiẹ̀. àbúrò sọ yìí pé wàá máa ń lábúyó gbé dé àyè náà wò وعن بعد ما فيه يموت وهو عاتب ẹ̀ka ṣe yí pé ojú rẹ̀ kò ń kú níbi àléébù tí ń bẹ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ nígbà tí ọba kú sí lórí kó sì gbúyàn pé yàn ọ̀dà náà ni wà torí pé rẹ̀ kan ó tún níbi tí ẹ náà wà lára tàbí ó ta ló gbé fẹ́lẹ́ yìí ọ̀rọ̀ kò sẹ́ńtì òní tiẹ̀ lára ṣùgbọ́n òun òun òkú mbẹ́ lóbi lọ́rẹ̀ wà má ń yẹ tẹ̀lé jáde dáńtó la ákàrà téyì yẹtí tó ha wà láàrin sílámù gbàhàmù sọ ìbọn ẹ bá ṣe pé gbogbo téèyàn bá ṣe ni máa ń gbìyànjú àti mọ̀ lágbájá ó ṣe ń ti ọ̀dà àwọn sì gbọdọ̀ tọpọ pé ẹni kí ni nǹkan ọ̀hún à irú ẹni bẹ́ẹ̀.

á sì fi ṣẹ́ lọ́wọ́ ọlọ́run sì tún ló ń kó lẹ́yìn àti orí wa bóòlù àwọn òṣèlú wa ni ma ń kó fẹ́ bẹ̀rẹ̀ wa kókó bẹ̀yẹ òun náà ní ibi kíni o òun náà ní ibi ìkọbìnrin sílẹ̀ ọmọ ọmọ ń ba ọkàn jẹ́ ńgbà mi a sì máa dùn ọkàn gbà mi ṣùgbọ́n tí ọkàn gbò rẹ̀ ọlọ́run nìkan lọ́mọ ìgbà yóò ká bá jẹ́ pé tó bá fẹ́ ṣẹlẹ̀ sí kó wúyọ̀ tó mọ̀ kọjá àlàkùn náà. kó sì kú fún ọ̀pọ̀lọpọ̀ ìsìnfà si wà so ìbẹ̀yẹ láti oṣù lónìí insha allah ta'ala wọn bá ká pé kúrò ní olùkú wa àwọn akọ́kọ́láyà do wa tó wa wá ja lọ́nà wa wọn wà da da dáadáa láti do la rẹ̀ na اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت want to